jókòó kó máa fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ ọmọ ẹ̀ ọjọ́ wo láti ṣe bẹ́ẹ̀ gbẹ̀yìn ó ń bẹ̀ mí náà wí gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ó ń bẹ̀ mí náà wí ìjọ́ wo láti ṣe bẹ́ẹ̀ gbẹ̀yìn ọ̀pọ̀ ló jẹ́ pé afẹ́ ayé là ń bá káàkiri ó ń bá èmi náà wí ẹ wo àwọn ọmọ wọ̀nyí àwọn obìnrin dẹ̀ ni ẹjọ́ pọ̀ lọ́wọ́ ẹ̀jù nítorí pé ọmọ tó bá dáa òun ti bàbá wọ́n á ní èyí tí ò bá dáa wọ́n á ní ti yẹ ẹ̀ ni kọ́lọ́n kó ṣàánú àwọn obìnrin bẹ́ẹ̀ sì rèé obìnrin nìkan ò lè dá ọmọ tọ́ atóbìnrin atọkùnrin gbogbo wa pátápátá la gbọ́dọ̀ fi ọwọ́ sowọ́pọ̀ ká lè tọ́ àwọn ọmọ yìí obìnrin nìkan ò lè dọ́mọ tọ́ ọkùnrin nìkan náà ò dẹ̀ lè dọ́mọ tọ́ ẹ̀yin ọkọ wa ìyẹn ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ọkọ wa ẹ láti ran àwọn obìnrin lọ́wọ́ ọmọ mi ò ní bẹ̀rù bàbá ẹ̀ jù yẹ́ lọ ọmọ mi ní bẹ̀rù ìyá ju bàbá lọ ṣùgbọ́n tá a bá fi ẹnu kan tọ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà gan á a tòrò kò ní sí jàgídíjàgan wọn ò ní ràn ọmọ wa níṣẹ́ ẹdẹ tòrútòrú oríṣiríṣi nǹkan là ń gbọ́ mo máa play fídíò kan fídíò yìí lára eléyìí tí mò ń sọ yìí ó fẹ́ fara pẹ́ ṣe rí àwa ọmọ àwa òbí ta bá ń bá àwọn ọmọ sọ̀rọ̀ tí àwọn ọmọ wa ò bá gbọ́ ta bá sọ pé ìwọ ló mọ jàre mi ní jẹ́ kọ́ ọmọ kọ́ pa mí mo sọ pé àgbà tí ò bá kẹhùn sọ̀rọ̀ yóò kẹtàn sáré òwe Yorùbá ni ìyẹn ni pé bí ò bá ti lè bọ́ ọmọ wí lásìkò tó yẹ kó o bá wí àfàìmọ̀ kó má jẹ́ pé ìwà àti ẹ̀ nígbà bá yá eléyìí tá à ń wí òun kọ́ la máa wí. ohun tí mò ń sọ náà ni pé arákùnrin wọ́n ń bá wí nínú ilé kò gbọ́ ó wá jáde lọ láti ìgbà tó ti jáde àwọn èèyàn wá rò pé bóyá Ìbàdàn ló wà èmi tí ń tòótọ́ àgọ́ ọlọ́pàá ló dẹ̀ wà for good fifteen years wọn ò gbóhùn ẹ̀ wọn ò rí wọn ò sì gbóhùn ẹ̀ torí pé ó ti ya ó ya ọmọ ìpáǹle tó má bá sọ̀rọ̀ kì í gbọ́ràn lé bàbá fi sílẹ̀ ìyá fi sílẹ̀ ó wá ti dàgbà sínú ọgbà ẹ̀wọ̀n kan tó ṣe wá release ẹ̀ ní couple of weeks yìí probably uh, a week or two weeks ago ni wọ́n ṣe release ẹ̀ gbogbo èèyàn ní àwọn ròyìn pé bóyá ó ti kú ni nígbà tó ti pe fóònù ẹ̀ títí títí títí títí títí títí títí tí wọn gẹ̀tẹ̀ mọ́ for good fifteen years ló fi wà lọ́gbẹ́ ẹ̀wọ̀n bàbá ti kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ ìyá ti kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ wọn ò rí mọ́ nígbà tó wá jáde fún ààrẹ ló wá ń sọ yìí pé tí bàbá bá ń bẹ wí tí ìyá bá ń bẹ wí kán àwọn káwọn ọmọdé òun bẹ́ẹ̀ wọn kán máa gbọ́ràn òun tó gbé òun dọ́gbẹ́ ẹ̀wọ̀n òun ò ṣeun oró wọn kó òun mọ́ àwọn ọ̀rẹ́ òun àwọn ọ̀rẹ́ ẹ̀ ló lọ ṣèṣekúṣe òun náà wá wà ń bẹ̀ wọ́n wá kó mọ́ ṣùgbọ́n torí pé kò gbọ́ràn lòun náà ṣe wá jìyà tó jẹ ó ní mo ṣe ń sọ yìí pé ọmọ tó bá ń bá wí tóbi bá ń bá wí kó máa gbọ́ ṣùgbọ́n àwọn òbí a níṣẹ́ púpọ̀ láti ṣe pàápàá jùlọ àwọn obìnrin tínú ilé kan bá ń da ká béèrè lọ́wọ́ obìnrin ibẹ̀ àwọn obìnrin a níṣẹ́ púpọ̀ láti ṣe mo dẹ̀ bẹ̀ ẹ̀yin ọkùnrin wa náà ẹ má sọ yìí pé ẹ kò sí ìtọ́kàn mi bọ́mọ ẹ bá da ìwọ ní ọmọ ẹ ẹ má gbàgbé pé orúkọ yín náà àwọn ọmọ yìí ń jẹ́ obìnrin ò gbọ́mọdélé yín ṣùgbọ́n ọlọ́run jọ fún wa ni adẹ̀gbọ́dọ̀ jọ tọ́ wọn náà ni kọ́kàn wa lè balẹ̀ lẹ́yìn ìwọ ọ̀la lórí àwọn ọmọ tá a bá bí mò ń rọ ọgbọ ẹ̀yin òbí gbogbo àwọn òbí pátápátá àtẹmí gan tí mò ń sọ̀rọ̀ yìí mò ń rọ̀ wá pé ẹ jọ ẹ torí Ọlọ́run ẹ jẹ́ ká tún àwọn ọmọ wa kí á dẹ̀ gbìyànjú ká máa fi ọ̀rọ̀ wọn lé Ọlọ́run lọ́wọ́ mo ní ọ̀gbàrá òjò olówó oníléwó onílé wa ń kọ́ òun ni ò yẹ kó gbà fún michael fẹ́mi adúpẹ́ pọ̀ lọ́wọ́ o adébánjọ kafayat ọmọbọláńlé adúpẹ́ pọ̀ yẹn káàbọ̀ sórí ìkànnì yìí ẹ bá mi ṣe àfídíò káwọn èèyàn lè máa rẹ́kọ̀ọ́ kọ́ ọmọ ọmọ bọ́láńlé ọmọ ìyá àríkẹ́ àdúpọ̀pọ̀ lọ́wọ́ ẹ̀yin náà o ẹ káàbọ̀ sórí ìkànnì yìí dikin ayọ̀túndé solomon akíntọ́lá àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà ẹ káàbọ̀ sórí ìkànnì yìí akọgun abíọ́dún ìdùnnú ọmọ pírẹsẹńtà àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o bákan náà ni mo kí Oyinlóye Ọlálẹ̀ láti Ìlọrin Àfọ̀njá lọ́hùn-ún wọn ò lè ṣe kó má pọn rere Abọ́sẹ̀dé lórí ètò wọn ní Ìlọrin ní orí rédíò wọn lọ́hùn-ún àdúpẹ́ pọ̀ lọ́wọ́ àwọn náà wọ́n ṣe gan ni. Emmanuel Windex welcome on board I really appreciate you how you doing? kémo sọ pé gbogbo àwọn òbí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ ká tọ́jú àwọn òògùn wẹrẹ tí ọlọ́run fún wa ọlọ́run olódùmarè yóò wà pẹ̀lú wa o. ètò tẹ́ ṣíṣe àwọn ọmọdé ò lè máa gbọ́. àwa ọ̀dọ́ náà ò lè fi ṣeré. yèyé agbáṣàgà ọba obìnrin olùṣètò a máa ń gbádùn ẹ̀ gan. tẹ́sí ṣò ìyálòde amúlùúdùn àwa àgbàlagbà gan-an ààyò ètò rẹ là wá. tẹ́sí ṣò rédíò amúlùúdùn rìnsólẹ̀. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gẹ́gùn ṣe máa ń sọ pé láìsí ẹ̀yin kò sí èmi àbọ́sẹ̀dé ìdòwú Ibrahim ẹ̀kẹta ọmọ àdúpẹ́ pọ̀ lọ́wọ́ ìfẹ́mi adésànyà ẹ káàbọ̀ sórí ìkànnì gbogbo yín náà ní àdúpẹ́ lọ́wọ́ ẹ̀ kẹ́mu ẹ máa ń sọ pé gbogbo àwa ta ìtàn náà ni à ń kọ nílé ayé yìí bó o ṣeré wàá bá ń bẹ̀ bó o sì ṣeré wàá bá ń bẹ̀ kò sí nǹkan tẹ̀dá ṣe tó gbé ẹ̀ẹ́ gẹ́mú yìí máa sọ pé ẹ ṣáà ká ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ nítorí pé nítorí òní kọ́ ṣùgbọ́n nítorí ọ̀la ọ̀la tẹ́nì kankan wa ò tí ì mọ̀ ìtàn náà ni gbogbo à ń kọ nílé ayé yìí àtẹ̀mí gan tí mò ń sọ̀rọ̀ ìtàn náà ni gbogbo à ń kọ ó dáa gẹ́gẹ́ mo yín sọ lọ pé gbogbo àwọn òbí ẹ jẹ́ kí a tọ́jú àwọn ọmọ tí ọlọ́run fún wa ọlọ́run lódùmarè yóò dẹ̀ bá wa wò wọ́n àní jẹ̀bi lórí wọn. eléyìí tí mo tún fẹ́ ká wò mo sọ fún wa pé ọlọ́run nìkan ló mẹni tó pé ọlọ́run nìkan ló mẹni tó ń sìn òun àwọn èèyàn máa wò pé kí ni abọ́sẹ̀dé kí ló tún sọ yìí àrà kéńgé àrà kéńgé ètò àtàtà tá a ti ń ṣàpérò lórí ìlera ẹ̀dá àti oúnjẹ tí ń ṣara lóore pẹ̀lú ọ̀nà tá a lè gbàlàlùyọ nídìí iṣẹ́ ẹni àrà kéńgé ètò tí ń dání nímọ̀ràn ni Yorùbá bọ̀ wọ́n ní ìsínwó ìkòròwò ohun tá a bá dìjọ rò kíkún ní igun ẹ̀yin náà pè wá sórí ètò láti sọ èrò ọkàn ti yín náà àrà kéńgé gbogbo ọjọ́bọ̀ Thursdays Atlanta time tí í ṣe aago mẹ́sàn time àrà kéńgé tẹ́sí show àbọ̀sẹ̀dí ọmọ bàbá ọlọ́pàá látọ́kùn ètò àrà kéńgé gé ètò tó lóyin ládùn ládùn ládùn ládùn. ètò tẹ́ ṣíṣe àwọn ọmọdé ò lè máa gbọ́. àwa ọ̀dọ́ náà ò lè fi ṣeré. yèyé agbáṣàga ọba obìnrin olùṣètò a máa ń gbádùn ẹ̀ gan. tẹ́sí ṣò ìyálòde amúlùúdùn àwa àgbàlagbà gan-an ààyò ètò rẹ là wá. tẹ́sí ṣò àǹbáṣádọ̀ rédíò amúlùúdùn rìnsó lẹ̀. gẹ́gẹ́ mọ́ ń sọ lọ́lẹ́ẹ̀kan pé mo ọlọ́run nìkan ló mọ ẹni tó ń sìn un lásìkò tí a wà yìí ibi tí ayé ń lọ gan pàápàá kò yẹ nìkankan ayé gan ṣó ti ẹ̀yẹ rẹ̀ fúnra rẹ̀ àwa ẹ̀dá tá a wà nú ẹ̀ wọ́n náà òbírí láyé ayé ń lọ bó ṣe ń lọ síwájú òun náà ni ó ń lò sẹ́yìn òbírí láyé ẹ̀ tó bá lò síwájú á tún lò sẹ́yìn ni ṣùgbọ́n gẹ́gẹ́ mo ṣe máa ń sọ fún wa pé ọ̀pọ̀lọpọ̀ wa ǹjẹ́ àti mọ nǹkan tí a gbà bíi àwa tá a la jẹ́ onígbàgbọ́ òdodo tapora ní christian ọ̀pọ̀lọpọ̀ wa inú burúkú inú dúdú ìwà dúdú ló wà nínú ọ̀pọ̀lọpọ̀ wa bá ṣe ba tọmọlàkejì jẹ́ tọmọlàkejì wa ò ní lè gbérí tí ò ní lè tó wa òun ló àánú tọmọlàkejì ẹlòmíì ló wà nù ẹlòmíì bẹ́ẹ̀ sì rèé àwa tá ní mùsùlùmí òdodo náà ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ pé bá ṣe ba tọmọlàkejì wa jẹ́ tí ò ní tẹ́gbẹ́ tí ò ní tó wa náà ni à ń wá káàkiri àti wá gbàgbé pé ayé lè fọwọ́ aago sẹ́yìn ni ṣùgbọ́n wọn ò lè pa kádàrádà bá a ti wáyé páàrí náà ni àárí eléyìí ló ti fá fún ti pásítọ̀ ìyẹn olùṣọ́ àgùntàn tó jẹ́ pé wọ́n ní ẹni ọ̀pọ̀lọpọ̀ ní ẹni tí ọlọ́run ò pè tó pera ẹ̀ tó ní ọlọ́run pe òun alájà sherifat ẹ̀ka lẹ́mà ẹ̀ka bọ̀ sórí ìkànnì yìí ara yín yóò lè sówó yóò lè sọmọ yóò lè sálàáfíà ìkúbálẹ̀ ọ̀rọ̀ mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ọlọ́run ní ṣètò ẹ̀ mà adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀yin náà ń kọ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ káàbọ̀ sórí ìkànnì kẹ́mọ yín sọ pé ọ̀pọ̀ ní àwọn èèyàn tó jẹ́ pé wọ́n fi ọlọ́run bojú wá ní ọlọ́run pè wọ́n nígbà tí ọlọ́run kò pè wọ́n ẹ wo pásítọ̀ mo máa ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ pé. Pe ẹlòmíì ti sọ pásítọ̀ di ọlọ́run ẹ̀ ẹlòmíì ti sọ ìmáàmù di ọlọ́run ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹni tọ́lọ́run ò pè tọ́lọ́run tó sọ pọ́lọ́run pè òun àwa máa olúwa ṣeun mà àwa máa lọ bá kúbẹ́kúbẹ́kúbẹ́kúbẹ́ ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ìyẹn olùṣọ́ àgùntàn wọ́n rí jáde ẹjọ́ ọmọ ọjọ́ ọmọ ọjọ́ máa rùn pa pásítọ̀ á máa dán bẹ́ẹ̀ náà ni ní ẹlẹ́sìn kejì náà ohun tí mo fẹ́ fàyọ rèé ẹ wo pásítọ̀ èmi ò ní sọrúkọ ẹ o mi ní dárúkọ ẹ ṣùgbọ́n mo mọ̀ pé gbá ti mẹ́ni tí mò ń sọ nígbà tí pásítọ̀ tó fìyàwó ẹ nínú matrimonial home tẹ́ wà tó dẹ̀ lọ fọ́bìnrin mi lóyún ta ẹ jọ irú wàásù wo ló fẹ́ fún àwọn congregation ìyẹn àwọn ọmọ ọjọ́ pásítọ̀ dị bebi mama sita o ti bímọ kìíní fún oyún kejì ló wà nù ìyàwó ẹ̀ tó wà ń ta nígbà tí ìyàwó ilé náà dẹ̀ rí pé ọkọ òun o ti bimọ síta òun náà dẹ̀ pé òun náà dẹ̀ wò pé kí ni nǹkan tóun náà máa ṣe bàbá Debo, mo kí n pé ẹ káàbọ̀ sórí ìkànnì yìí o ẹ bá ń kí gbogbo àwọn ará espayan ní spain lọ́hùn ọlárẹ̀pọ̀ martins mo kí ẹ̀yin náà gbogbo àwọn ará espayan ń kọ́ o kẹ́mi mo ń sọ lọ ìyàwó náà dẹ̀ yarí pé ọkọ òun ó ti ń ẹ̀spẹ́tì oyún kejì ogunlọlá ọlá richard adúpẹ́ o ìyàwó náà nílùú òyìnbó ń bí òun náà kúrò níbi tọkọ ẹ̀ wà ó wá sílùú òyìnbó wá fẹ́ ọmọ kékeré tí ò tó wọ́n lọ ṣe wedding wọ́n tẹ̀ tí wá gbé certificate dání òun tó dàgbà ju ọmọ kékeré yẹn lọ bóyá tó ló kó fẹ́ẹ́ fi gbàwé ni o I don't know ẹ̀dẹ̀ pẹ̀lú ayé ní pastor mrs ọkọ ẹ ti fún yàn ló ti ní baby mama ìyẹn expect oyún kejì ìwọ náà wá gbé ọmọ kékeré tí ò ju tí ò tu ẹgbẹ́ àbúrò ẹ ó fi ṣe ọkọ gbé àtọ́ pé fẹ́ gbàwé ni ìyẹn ni mi ò mọ̀ àwọn agbé certificate yẹn dání ó wà lórí nẹ́ẹ̀tì káàkiri ó wà nínú news gan nínú newspaper ó ní mo ṣe máa ń sọ yìí pé gbogbo wa pátápátá ǹjẹ́ a tiẹ̀ ní bẹ́ẹ̀rù ọlọ́run lọ́kàn pé ah níjọ́ kan gbogbo nǹkan tó wà láyé yìí máa tán tó bá wá tán ibo là ń lọ lẹ́yìn ayé yìí ibo ni gbogbo wa ń lọ ibo ni gbogbo wa ń lọ kí ni ikú fẹ́ ká mọ́ gbogbo wa lọ́wọ́ mo ní ta ló mọjọ́ tó máa kú ta ló mọbi tó máa kú sí ta ló mọ orúkú tó máa pa òun ọlọ́run fi eléyìí ju gbogbo wa lọ àmọ́ gbogbo wa àgbélé ayé bí ẹni tó jẹ́ pé àní dọ̀la à ń gbélé ayé bí ẹni pé kò sí nǹkan tó kàn wá mọ́ mo máa ń ro nǹkan kan lọ́pọ̀ ìgbà yìí pé ilé ayé yìí fúngbà díẹ̀ ni kò jẹ́ nǹkan kan rárá bó tilẹ̀ nǹkan ṣe pẹ́ tó màmá kan ni wọ́n ṣe birthday fún lọ́dọ̀ àǹbá màmá yẹn ti pé. Pe Eh, one twenty years òun ló dàgbà jù ní gbogbo US bí US ṣe tóbi tó yẹ gbogbo Amẹ́ríkà ni mò ń sọ o